proposal fẹni tó fẹ́ fẹ́yàwó bí Islam ṣe ní ká ṣe aṣàlàyé lánàá wípé ó ṣe wọ̀ kí mùsùlùmí ó ṣe proposal fún obìnrin tó bá ti dájú wípé mùsùlùmí bíi tiẹ̀ ti ṣe proposal sí títí tẹ́ni tó ṣe proposal yẹn tí a fi sọ pé òun ti jáwọ́ àbí tí a fún ẹlòmíì láǹfààní wípé òun náà lè ṣe proposal tiẹ̀. lónìí a fẹ́ wo al-istisharatu fil khitbah wa dhikru uyubil khatib. kí ni ìhà tí ẹ̀sìn kọ sí ní máa ṣèwádìí nípa ẹni téèyàn fẹ́ fẹ́ ní máa bi àwọn tí wọ́n mọ̀ nípa oúntọ̀ ọ̀hún léèrè pé báwo lẹ́ni yìí ṣe rí àti pé irú ojúṣe wo ló wà lọ́rùn ẹni tí wọ́n bá wá bí bẹ́ẹ̀ ìpè báwo ló ṣe mọ bọ́dà yìí sí àbí báwo ló ṣe mọ sísítà yìí sí tó sì jẹ́ pé àníyàn tí wọ́n ṣe ń béèrè yẹn ni pé èèyàn fẹ́ fẹ́ ìyàwó àbí ó fẹ́ lọ́kọ ká eléyìí ṣe ń láti jẹ́ topic fún rẹ̀ àti gbọ́lágbọ́ tún gbọ́ yí pé ọlọ́run ò yọ́nú sí kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀yìn kí sì ni ọ̀rọ̀ ẹ̀yìn òun náà ni gbogbo nta bá ti ròyìn ẹnìkan láburú tó dá wa lójú pé tẹnìyàn bá wà níkàlẹ̀ inú ẹ̀ kò ní dùn sí nǹkan tá à ń sọ nípa ẹ̀ kódà tí nǹkan yẹn bá jẹ́ òdodo tó bá jẹ́ pé ó dájú títẹ́nìyẹn bá wà pẹ̀lú wa inú ẹ̀ ò ní dùn sí nǹkan tá à ń sọ yẹn tòun ti kójú òdodo tá a wá ń sọ lẹ́yìn òjíṣẹ́ ńlá sallallahu alaihi ó ní rí ibà ni bí ìgbà téèyàn ń jẹ ẹran ọmọ ìyẹn ni lẹ́yìn ló jẹ́ ṣùgbọ́n bó ṣe ṣe ìwọ̀ tó tó jẹ́ haram tó a wá rí àwọn situation kọ̀ọ̀kan táwọn àfáà ní ànábí ò lòdì sí kéèyàn ó sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ìkọ́nú ẹ̀ òun ni téèyàn bá fẹ́ fẹ́ ìyàwó àbí tóbìnrin fẹ́ lọ́kọ ẹ̀sìn gbà wá níyànjú wípé ká ṣèwádìí nípa ẹni tá a fẹ́ ṣe proposal sí torí a ti kì wá ń lọ wípé ní máa bára ẹni ṣe ọ̀rẹ́ ní máa dá ọ̀rẹ́ àfẹ́sọ́nà lọ́lọ́jọ́ tó pẹ́ lásọpá fẹ́ fi mọ̀wẹ́ ara ẹni ìsìláàmù lọ́wọ́ sí ṣùgbọ́n ìsìláàmù fẹ́ ká ṣe àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó máa rọ́pò ohun táwọn èèyàn ń torí ẹ̀ ṣe boyfriend girlfriend relationship àwọn láwọn fẹ́ mọ́ra wọn àwọn ṣe ń bára wọn ṣe boyfriend girlfriend a dẹ̀ ti sọ fún wa pé irọ́ ńlá ni torí pé a kí í fi òdodo bá ṣe rí hanra wa nígbà bá ń fẹ́ra bá fẹ́ra dédé a tó mọ̀ tú kọlọ ẹni tá fẹ́ sòrọ́pò ìyẹn Islam wa ní ká gbé àwọn ìgbésẹ̀ kan ìkan nínú àwọn ìgbésẹ̀ ẹni pé ká tó sọ afẹ́fẹ́ a máa nípa most people wọ́n bá ti rọ́kùnrin tó tó bá wá dẹnu kọ wọ́n wọ́n lè má kíá láti ṣèwádìí nǹkan kan ju pé báwo ló ṣe lówó lọ́wọ́ sí bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin náà tẹ́ ẹ bá ti rọmọbìnrin tó fáyìn gbogbo yòókù àbọ̀ abáni ẹlòmíà ti propose sí tán ó ṣètò máa wá gbọ́ ìkan àbí míì nípa ẹni yẹn kì í ṣe pé wọ́n máa ń di ìfẹ́ ṣèwádìí wípé ọmọ tó fáyìn yìí ṣó tọ́ sírú mi láti fẹ́ àbí kò tọ́ tọmọ bá ti fáìn àti ló ń já ìtọ́ ó ti tọ́ nìyẹn pọ̀tẹ́ni tó bá lẹ́sìn kò ní ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ́ a máa hù lákìtàn ṣùgbọ́n ẹni bá jẹ́ ẹ̀fọ́ àkìtàn á jẹ̀gbẹ́ ewé ẹ̀ náà máa ń fẹ́ o á dẹ̀ dúdú ṣùgbọ́n ẹ̀gbin omi ẹ̀gbin oúnjẹ ẹ̀gbin ẹ̀fọ́ yẹn jẹ dàgbà so ẹ̀sìn Islam ò fẹ́ kọkùnrin torí pé obìnrin lẹ́wà kó má wàá bìkítà láti ṣèwádìí nípa ẹ̀ kó tó dẹnu kọ pé mo fẹ́ fẹ́ ẹ a kì í dẹnu kọ obìnrin pé mo fẹ́ fẹ́ ẹ tán káwa ní a máa ṣe relationship ọdún méjì ọdún mẹ́ta ká lè mọ̀ wá rẹ ni ẹ máa kọjá níbi tí ò yẹ kẹ́ ẹ tiẹ̀ gbà rárá ẹ máa dá àlà ọlọ́run ọba kọjá so ìbínú ọlọ́run lè máa fi pilẹ̀ márìjì yín ẹ bá ń ṣerú yẹn so Islam wa gbà wá láàyè wípé ẹni tá a fẹ́ fẹ́ yẹn tá tó jọ ẹni tí ó ṣe é fẹ́ yẹn ká ṣèwádìí nípa ẹ̀ tá a bá lọ ṣèwádìí nípa ẹ̀ ló ṣe fẹ́ sọ nǹkan tó mọ̀ nípa onítọ̀ tó bá jẹ́ pé àìdá ló mọ̀ nípa ẹ̀ tí ò ni topic ẹ̀rọ ti hadith kan tí mo sọ fún ní ìjẹta wípé arábìnrin kan bíntu Qais nígbà tó wá bá nàbì sallallahu alaihi wasallam wípé ẹni méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ṣe proposal sóhun Muawiya àti Abu Jaham ànàbì sọ̀rọ̀ ẹnì kíní sọ̀rọ̀ ẹnì kejì ohun tó dẹ̀ fi ròyìn wọn kì í ṣe dáadáa àbí ó ní kan nínà ni ló máa na obìnrin ìkejì ní olùgbọ́ bùkátà àbí ó dájú pé àwọn tó fi ròyìn wọn yìí kìí ṣe nǹkan tó máa dùn mọ́ wọn pé kéèyàn fi ròyìn àwọn so ó yẹ kó jẹ́ ìkan nínú àwọn tá a lè sọ pé ọ̀rọ̀ ẹ̀yìn ni àwọn àfa wa ni ṣùgbọ́n ṣáà níbi máa wá sọ̀rọ̀ ẹ̀yìn rárá wọ́n ní a jẹ́ pé ohun tó yẹ kó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn tó bá jẹ́ pé à ń sọ láti fi tọ́ ẹni tó fẹ́ ṣègbéyàwó sọ́nà ni àbẹ́ni tó fẹ́ lọ́kọ nínú obìnrin la wá ń kì nílọ pé à brọ́dà tó wá propose ẹ yìí à ọkọ ọmọge ni ní gbogbo àdúgbò wa yìí wọ́n mọ̀ tó bá ti bá wọn olùkọ́ máa ń já wọn jùlẹ̀ ni ìyẹn kì í sọ̀rọ̀ ẹ̀yìn burúkú à ń kí ẹni yẹn nílọ ni bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó náà fẹ́ fẹ́ sísà tó wá ṣèwádìí pé báwo lẹ ṣe mọ sísà yìí sí wọn ni à eléyìí ajá àdúgbò ni bí wọ́n ṣe mọ̀ ó ń ta mọ́kùnrin kiri ni bó ṣe lẹ́wà yẹn kò lẹ́sìn nǹkan tá à ń sọ nípa èyí kò lè dùnmọ́ tó bá gbọ́ àbí ṣùgbọ́n ìyẹn ò ní lákọọ́lẹ̀ pé a sọ̀rọ̀ ẹ̀yìn tó lè kóyà jẹ lọ́dọ̀ ọlọ́run ọba so ìgbésẹ̀ àkọ́kọ́ téèyàn láti ṣe tó bá jẹ́ abdulkarimda ibo ló ń lọ orí ẹ̀ wò pé ṣé wọ́n nìkan lọmọ ní ẹ̀ránṣẹ́ so um, ìgbésẹ̀ àkọ́kọ́ téèyàn láti gbé tó bá fẹ́ fẹ́ obìnrin òun náà ni ó ṣèwádìí lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ ẹni tó bá wá bí òun náà wá ní ojúṣe pé kò gbọ́dọ̀ sọ pé à wọ́n má lóun sọ̀rọ̀ ẹni yìí láì dáa tó bá dájú pé ẹni tó wá ṣèwádìí yẹn fífẹ́ ló fẹ́ fẹ́ lóòótọ́ tá a bá fohun tá a mọ̀ nípa ẹni tí wọ́n ń béèrè nípa ẹ̀ pamọ́ àjẹpé tó ń tọ̀hún bá jìn sí kòtò a nípìn nínú ìyà tó ń jẹ yẹn a nípìn nínú ẹni tó mú kó sí àgbákò tó ṣe lára ẹni tó fẹ́ yẹn so ojúṣe ẹ̀sìn ni jíjójúṣe ní pé a ní responsibility a gbọ́dọ̀ sọ pé ah, a àfẹ́sọ̀rọ̀ nípa ẹni yẹn tó bá dájú pípé torí fífẹ́ wọn ṣe wá bí wá so eléyìí ó ṣe pàtàkì púpọ̀ àwọn wo la máa wá bí a máa bí ẹni tá a bá mọ̀ pé kò ṣeé ṣe kó má ní information nípa onítọ̀ bí àwọn aládùúgbò bí àwọn kan jọ wà níbi iṣẹ́ bí àwọn kan jọ wà nílé ìwé àwọn kan jọ wà nílé kéwú ìhà tẹ́nì kọ̀ọ̀kan máa ń kọ sí àwọn èèyàn ó máa ń yàtọ̀ ẹni tó bá jẹ́ student lọ́dọ̀ àfáà kan pápòjúwe téèyàn bá fẹ́ mọ̀ ọ́ ó lójú nǹkan tá a fẹ́ máa mọ̀ nípa ẹ̀ tí wọ́n bá wá bí nípa àwọn ọmọ yín tí wọ́n wà níkàlẹ̀ yìí ṣe pé gbọ́n gentle wọ́n ṣe jókòó yìí màá ní ah they are very gentle children àbí bọ̀tán bá bọ́ sáàárín ara wọn jọ ń gbá table tennis wọ́n mọ̀ra wọn ju bá a ṣe mọ̀ wọ́n lọ so bó ṣe rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tá a bá pàdé mọ́ṣáláṣí alúgbẹ́ntì tá a bá bí ẹni tó ń bẹ́ni kọ̀ọ̀kan wá ṣiṣẹ́ níbi iṣẹ́ ẹni tó jẹ́ pé ìdàkejì gentle ni wọ́n á ròyìn ẹ̀ wọ́n láì bó ṣe rí nìyẹn tá a bá jẹ ń tó ń bẹ́lù mí nu agbénu compound èyí tó jẹ́ pé tílẹ̀ bá kàn án ó lè búyà landlord pé òun ò ní ta compound ẹni wọ́n ti máa mọ̀ àwọn òde mọ̀ ní mọ́ṣáláṣí sọ ẹni fẹ́ ṣèwádìí tó dẹ̀ fẹ́ ní good information nípa ẹni tó máa bí kò ní jẹ́ èèyàn kankan ló máa bí á béèrè níbí á béèrè lọ́hùn-ún sọ tó bá wá gbọ́ nǹkan tó tẹ́ lọ́rùn ẹ̀yìn ìgbà yẹn ló ṣẹ̀ máa wá lọ sọ fún yálà wọ̀líyù ẹ̀ ló fẹ́ sọ fún ni àbí arábìnrin yẹn fúnra ẹ̀ ló fẹ́ sọ fún wípé ó wù mí láti fi ṣaya àǹdà uh, ṣáájú kó tiẹ̀ tó tó ṣe yẹn náà ó sì máa ṣe àdúrà tá pè ní àdúrà istikhara àyàn náfúlà méjì lẹ́yìn tó ti gbọ́ nǹkan tó tẹ́ lọ́rùn nípa ọmọbìnrin yẹn àyàn náfúlà rákà méjì aṣẹ̀wà dẹnu kọ́ àwọn èèyàn fún yan násìlẹ̀ kan tó ṣe boyfriend girlfriend àbí àná àwọn náà mọ̀ pé ìyẹn nǹkan lọ́hùn so <laughs> ẹntẹ́sìn òye lórí ṣùgbọ́n ẹntẹ́sìn bá ti yé a mọ̀ pé a fẹ́ ká bá obìnrin rìn tí kì bá ṣe serious business so a ṣèwádìí nípa ẹ̀ a ṣàdúrà istikhara a ṣẹ̀wá sọ fún pé afẹ́fẹ́ so mo ní àwọn ààyè tó ti ṣẹ̀tọ́ pé ká sọ̀rọ̀ ẹ̀yìn ìkan nínú ẹ̀ ní èyí tarí wọ́n bá wá bá wa wípé ọ̀rẹ́ wa tímọ́tímọ́ ó dẹnu kọ obìnrin kan fóun fẹ́fẹ́ wọ́n wá ní ẹjọ́ tó lè tọ́lọ́hùn kí lẹ lè sọ nípa ọ̀rẹ́ yín ohun tá à ń sọ lálẹ́ yìí ni wípé tòun ti bó ṣe jọ́rẹ̀ẹ́ wa tó a gbọ́dọ̀ parọ́ fóbìnrin tó fẹ́ fẹ́ tá a bá parọ́ gbogbo àdánwò lóbìnrin yẹn bá kú sí látọwọ́ ọ̀rẹ́ wa a máa nípìn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ a ń láti sọ fún akábájọ ń rìn ó túmọ̀ sí pé ó láwọn dáadáa kan lára bá ṣe ń bá rìn náà kò dẹ́ ń ṣe màláìkà kò séèyàn kan tí ò ní ní ìdàkejì dáadáa náà tó tí ń bá ti ń bá rìn ó túmọ̀ sí pé dáadáa wà lára ẹ̀ but ibi tó kù sí màá nì láti sọ fún ẹni tó bá wá béèrè fún fẹ́fẹ́ yá ọ̀rẹ́ mi ni o èèyàn dáadáa ni ó lè láhùn díẹ̀ so arábìnrin yẹn á mọ̀ pé òkè àléébù ẹ̀ nìyẹn ó máa ń bínú so ìwọ tó bá máa fẹ́ wàá múra sílẹ̀ pé wàá máa ṣe sùúrù àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ pé ẹni tó fẹ́ fẹ́ ọ̀rẹ́ ẹni ó need information nípa wọn tọ́lọ́run bá kọ wọ́n pọ̀ èyí tá a sọ nípa ẹ̀yẹn kò míì pé kò ṣeé fẹ́ ẹ̀wọ̀n á kàn mọ kí ni wọ́n á jọ máa fi ranra wọn lọ́wọ́ obìnrin náà máa lálébù tiẹ̀ bọ́kùnrin náà ṣe máa ní tiẹ̀ so wọ́n á jọ kúnra wọn lọ́wọ́ nípa pé kájọ tún rẹ ní ṣe kájọ ṣe sùúrù fún rẹ ní ni so a fẹ́ ká máa parọ́ tá a bá fẹ́ propose àwọn àfáà máa ń handle situation problem nínú marriage tó jẹ́ pé ibi tí problem yẹn ti wọ́ wá láti ibi àbáwọlé yìí tí ò sí exaggeration à ń bá situation pàdé tó jẹ́ pé lẹ́yìn tí sísá bá fẹ́ brother tán a ṣẹ̀wá realize pé kò níṣẹ́ kankan lọ́wọ́ wàláhì kò sí exaggeration brọ́dà lè má ní iṣẹ́ kankan lọ́wọ́ tó lè fi bọ́ ẹbí ọ̀tìgbà tóbìnrin yẹn tó yọjú sóbìnrin yẹn fóun fẹ́fẹ́ tí yẹn béèrè pé kí ló máa ń ṣe ó lè dárúkọ oríṣi nǹkan mẹ́ta papọ̀ bóun ṣe ó lè ní bóun ṣe wà yìí òun ní business center kan sí gbọ́dọ̀ òun fèèyàn síbẹ̀ ni wọ́n máa ń bá wọn píǹtì computer document níbẹ̀ ó lè ní yàtọ̀ sí yẹn òun máa ń kọ ìwé fáwọn company kan obìnrin yà wọlé sán wá rí pé ó bá ń béèrè owó ọbẹ̀ a máa fọ́ rárá ni tó bá wá bí àwọn èèyàn lórí pé ọ̀pọ̀ bẹ́ẹ̀ lóun ní ibì kan tóun ti ń ṣe print wọn ni àlọ́ ọdún kèlò wọ́n ti ti ṣọ́ọ̀pù yẹn pa kì í ṣọ̀rọ̀ five years ago iṣẹ́ tó lóun ṣe tó lóun máa ń kọ òwe òun máa ń ṣe báwọn ṣàwò yẹn ó ṣe rí bóyá oṣù kan oṣù méjì wọ́n máa ń ṣerú eléyìí láti fi ọkàn obìnrin balẹ̀ wípé má wọ̀nyí ìyàwó ní jẹ́ ọ̀tún bá wá fẹ́ tán àti sọkóhùn òṣèmọ́ fóbìnrin máa difficult lẹ́yìn tọkùnrin tí hòhò ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó máa ń kú sí páńpẹ́ àwọn ọkùnrin báyìí wọ̀láhì wọ́n máa ń fi ọkàn ọkàn ṣépè fún wọn ni pé wọ́n fẹ́ bà láìpẹ́ àwọn jẹ́ ṣẹ́rẹ́ tó bá máa bá ní dálẹ́nu obìnrin kò ní ìdíkàparọ́ fún wàláhì tí èèyàn bá sọ wípé à ah, òun ò níṣẹ́ lọ́wọ́ o ṣùgbọ́n kì í ṣe fóun ṣọ̀lẹ kì í dẹ̀ ṣe fóun ò kàwé òun ò tí ì ríṣẹ́ ni amọ tó ń ṣe a máa mọ olóògùn kalẹ̀ wá sí ó ṣeé ṣe kó jẹ́ni tó fẹ́ fẹ́yàn gan ló máa sísìn pé ọ̀nkùnrin kan wà tá a lè bá sọ̀rọ̀ bọ́tá bá ti fi rọ́ a máa wá sáré bá ṣe fẹ́ bọ́ àṣírí irọ́ yẹn after marriage òun jẹ́ kí àwọn èèyàn balance marriage ẹni tó gbádùn marriage lẹ́yìn tó bá jẹ́ pé ó wà transparent kí ló máa ń ní ìdíkéyàn torí ẹ̀ parọ́ tó bá ti lọ yanka níbi tọ́wẹ́ ò ti tó agbọ̀n báwọn bàbá wa ṣe máa ń sọ ó ti lọ nàgà lọ fẹ́ni tó jù lọ so á ní ìdíkó máa parọ́ fún un bọ́ tó bá wo déédéé ẹni tí status rẹ̀ tí ò ju nǹkan tí ó bá status tiẹ̀ mu lọ ò ní láti parọ́ so irú relationship yẹn èèyàn á mọ lórí foundation tó solid so eh, lẹ́ẹ̀kan sí nínú àwọn ààyè tíṣẹ̀rí àti fààyè gbà wá wípé ká sọ àìdá àwọn èèyàn fẹ́ni tó wá ṣèwádìí nípa wọn òun ni téèyàn bá wá ṣèwádìí yẹn nítorí pé ó fẹ́ fẹ́yàwó àwọn àyè míì wà eh, mi ò ní mẹ́nu bà lálẹ́ yìí mo fẹ́ fún aláǹfààní ká ṣèwádìí ká ṣe ká ṣèbéèrè bóyá tó bá dalẹ́ ọ̀la à mẹ́nu àwọn other instances yẹn so bàbá ní ìbéèrè number one number two. àwọn boys múra fún marriage o ń ṣe fún abèrè question number three number four yes abu muhammad number one amin wa ti. Yeah. Bẹ́ẹ̀ni. adájọ́ ìlú jẹ ọjọ́ fẹ́ kí pẹ̀láwù ṣe àkókún gọ́ọ̀lù wọ́ọ̀lù náà tí ó lè fẹ́ kí ríbà ah, kọ́ nìyẹn na mímà là ń pè yẹn ìbéèrè ni pé a ní definition ọ̀rọ̀ ẹ̀yìn tí a kó yàn jìyà lọ́dọ̀ ọlọ́run òun ni mí máa sọ tí ò dáa nípa ẹnìkan kódà tó bá jẹ́ pé òótọ́ ni nǹkan tá à ń sọ nípa ẹ̀ ṣùgbọ́n nǹkan tí ní ẹ̀ ò ní dùn sí ni ká ló wà níbi tá a ti ń sọ̀rọ̀ yẹn àfi tó bá wá jẹ́ pé a rí nǹkan tó tú ni sílẹ̀ kíkan nínú ẹ̀ ìtumọ̀ mẹ́nubà lálẹ́ yìí ṣó wa ó sì kú bíi oríṣi àǹfààní márùn-ún mẹ́fà sí méje ni gbogbo ẹ̀ kí ṣẹ̀rí àfún wa tó jẹ́ pé tá a bá sọ̀rọ̀ ẹ̀yìn yóò máa jẹ́ ìtúsílẹ̀ fún wa pẹ̀lú ògbọ́ ọlọ́run lálẹ́ ọ̀la kọ́lọ́n fàyè gbà wá pé a máa mẹ́nu bà àwọn yòókù yẹn. so àwọn wá ń bèèrè ń sìn pé òkè tó bá wá jẹ́ pé nǹkan tá à ń sọ nípa ẹni ọ̀hún kì í ṣe aburú dáadáa ni ṣùgbọ́n kò fẹ́ káwọn èèyàn mọ̀ ẹni tó ṣe sàárà àpamọ́ fàpèjúwe ó fún ẹnìkan lówó ńlá ó dẹ̀ lóhùn ṣe ni òun ò fẹ́ kẹ́nìbọ̀dé mọ́ yàtọ̀ sọ́nà tó ń gorí ẹ̀ ṣe ẹni tá a wá sọ fún pé má jẹ́ kẹ́nìbọ̀dé mọ́ ó wá ń sọ ọ́ nísọ pé ó fi ń yí èèyàn ẹni tí wọ́n ń sọ nǹkan yìí nípa ẹ̀ inú ẹ̀ ò dùn sí ṣùgbọ́n kì í ṣàbùrú wọn sọ nípa ẹ̀ ṣọ́rọ̀ ẹ̀yìn ni ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ nìyẹn nàmímà nìyẹn òfófó là ń pè yẹn tó ti yé òfófó nìyẹn ni ó ń ṣe orí ibà but ṣẹ́ṣẹ́ nìyẹn náà ẹ̀hẹ́n ẹ̀ẹ́ nínú súra wò níná ẹ̀ẹ́ mẹ́ṣáín ẹ̀ẹ́ wọ̀lá tó mahim ọlọ́run ní wọ̀lá tó mahim hamazi mashaa'in binabi má ṣe tẹ̀lé àṣẹ kúlà halafin mahin gbogbo ẹni tó bá ti jẹ́ pé kí máa yára búra ìbúra wàláì wàláì wàláì lórí irọ́ tó jẹ́ ni yẹpẹrẹ hamazin mẹ́ṣáín bínamim ó tún wá jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ ẹni láburú mẹ́ṣáín bínamim tó sì máa ń gbé ìròyìn kiri nípa àwọn èèyàn ìròyìn tí wọn ò fẹ́ àwọn èèyàn ó mọ̀ ní tí wọ́n jíṣe yóò máa tú káàkiri láṣìírí láti fi ba àárín àwọn èèyàn jẹ́ ẹni tí àníyàn tiẹ̀ nígbà tó bá ń fúnni níròyìn nípa ẹnìkan táníyàn yẹn bá dáa ó lè má jẹ́ṣẹ̀ ẹni tó ṣiṣẹ́ rẹ̀ pamọ́ òun ò fẹ́ káwọn èèyàn mọ̀ ṣùgbọ́n ẹni tó fi kíní yẹn mọ àwọn èèyàn ó fẹ́ gbẹ wọ́n lóhùn gbẹ dáadáa ni tó ti yé ìyẹn lè má jẹ́ṣẹ̀ àfi tó bá jẹ́ pé àníyàn tóun náà fi sọ àníyàn búburú a lè sọ iṣẹ́ rí téèyàn ṣe láàrin ẹ̀yìn òsì ní dáa oyé àti bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ó burúkú ń bẹ lọ́wọ́ ẹ̀ tó ti yé ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí kò sọ nítorí kó fẹ́ yẹn nìyẹn kó fẹ́ tó àṣírí ẹ̀ àníyàn yẹn tó máa bá ṣẹ́ yẹn jẹ tó ti yé so ìpìlẹ̀ tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ni pé a fẹ́ sọ aburú nípa èèyàn so inṣàlá tààlà tá a bá ti kọ́ àwọn instances márùn-ún yòókù tó fi ṣẹ̀tọ́ á wá jẹ́ ọ̀ràn ìjọba lórí pé tẹ́nìkọ̀ọ̀kan á máa ṣọ́ ahọ́n ẹ̀ torí pé àwọn nǹkan tó yára ba iṣẹ́ jẹ́ jù ọ̀rọ̀ ẹ̀yìn ni àwọn èèyàn ń kà fún nígbà tí mi bá kí wọn tí mo gbà wẹ̀ tí mo yọ zàkà tí mo ṣe gbogbo ẹ̀ tẹ́nìkan tí ò bá mi ṣe jẹ́ fún ló wá ń kó ládẹ́ ẹ̀ pé àṣedànù yẹn wọ̀láhì téèyàn bá rí ahọ́n ẹ̀ kọ̀ǹtró tó lè rí abẹ́ ẹ̀ tí ó bá nàbì ṣe sọ ó ní òun ti fọ́ gbáyà kó ń tàn kọ́ máa jẹ́ náà ni torí pé èyí tó pọ̀ jù nínú àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe ahọ́n àtàbẹ́ni abẹ́lé ń kọ̀ǹtróòlù ojú àbí tá a bá ti rí báyìí a máa fojú tẹ̀lé káàkiri ni so téèyàn bá kọ̀ǹtróòlù abẹ́ arójú kọ̀ǹtróòlù so ọlọ́run á ṣàbójútó fún wa yes question number two. téèyàn bá ń kírun jẹ̀náàzà ìrun òkú tàbá wá ń ṣe kábàrà lákọ̀ọ́kọ́ ẹnu àwọn àfáà wípé kábàrà lákọ̀ọ́kọ́ yẹn a máa gbọ́ sókè ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin kí ká ṣe ẹnu wọn òkú Abdullahi ọmọ wọ́n ní gbogbo ẹ̀ ló ti máa ń gbọ́wọ́ sókè pé kìí sì ṣe sàhábì kan tá a mọ̀ lónífẹ̀ẹ́ ẹnu pé kò súnmọ́ kó máa ṣe láláì jẹ́ pé orí fáṣíwájú ẹ̀dá máa ń ṣe làwọn kan nínú àwọn àáfàá wọ́n fi ní ó ṣẹ̀tọ́ tó ti yé ṣùgbọ́n àwọn kan àwọn ní rárá wọ́n ní lẹ́yìn tàbíra alákọ̀ọ́kọ́ yẹn àwọn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin téèyàn káwọ́rọ̀ ni ṣe clear ooo àdúrà ṣíká tẹ́wọ́ níbi àdúrà yẹn mi mọ tẹ́kìtì pé òjíṣẹ́ ńlá máa ń tẹ́wọ́ tó bá ń ṣàdúrà yẹn orí gbáyà báyìí ló yẹ kọ́wé èèyàn wà tí wọ́n bá ń kéwì jàǹdà ṣé tí wọ́n bá ń ṣàdúrà ṣe kí wọ́n tẹ́wọ́ mi ò fún un alhamdulillah Question number two. Uh, number three. Ṣé content creator? Kí ló ń jẹ́ content creation? Question ni pé ṣé content creation ṣíṣe halal ni àbí haram? Kí ló ń jẹ́ content creation? Jazakallahu khairan. Mo mọ̀ mọ̀ fẹ́ bèèrè question yẹn ni ó wà nínú nǹkan táwọn èèyàn fi ń pawó ń sìn ṣe rí àwa jẹ́ muslims a yàtọ̀ sí gbogbo ẹ̀dá pátá ṣe rí gbogbo ẹ̀dá wọn ní nǹkan méjì táwọn wá láyé káwọn lówó ni muslim kókó nǹkan táwọn wá láyé ni pé ká rí ọlọ́run ọba tẹ́lọ́rùn a máa ṣiṣẹ́ láti lówó ọtíṣẹ́ tá a máa ṣe gan a máa ṣàrú iṣẹ́ yẹn ṣe ni àwọn tí ò ń ṣe muslims ní onítùmọ̀ sáwọn gbogbo nǹkan tí ò bá ti jẹ́ pé òfin lè ká wọn mọ́ díẹ̀ wọ́n sọ pé crime ni àwọn ń ṣe lọ fún muslim tó fi bá sọ pé a lè ṣe òfin nàìjíríà mò ń sọ yìí o tó fi ọlọ́run bá sọ pé a lè ṣe haramu ni so nǹkan tó ń pè ní content creation òun ni kéèyàn jókòó sórí social media kó kàn máa kírètì àwọn sin tí kì í ṣe sin òdodo àbí bóyá fi ń pa àwọn èèyàn lẹ́rìn lé o àbó fi entertain àwọn èèyàn kò kì í ṣòótọ́ gbogbo ẹ̀ náà kọ́ ni kọ́mẹ́dì ìmí kọ́mẹ́dì ìmí kí ni wọ́n ń pè é eh, kíní kan skit wọ́n á parọ́ wọ́n á parọ́ fẹ́ni tí ó mọ̀ pé wọ́n ń rìkọ́dù òun àbí àwọn wá wo bó ṣe fẹ́ react lẹ́yìn tó bá ti wá bara jẹ́ àbí tó ṣèṣe wèrè tán wọ́n wá ní kówó ọ̀kan kámẹ́rà nìyẹn iye èèyàn tó bá láìkì nǹkan yẹn bẹ́ẹ̀ náà lówó ti máa wọlé fún àbí gbogbo yẹn pátápátá wàláhì kò tọ́ sí mùsùlùmí mùsùlùmí tó mọ̀ wípé a máa lọ pàdé ọlọ́run a fẹ́ kó máa fi rọ́ṣàwàdà eléyìí ò wá fi rọ́ṣàwàdà nìkan irọ́ ló fi ń ṣàwàdà jẹun wọ́n ń rówó ń bẹ́ẹ̀ o ọ̀kùtọ́ sí mùsùlùmí ó tiẹ̀ dá pé ẹ̀yin young young people ẹ̀ bèrè questions yìí ẹ́n kò lẹ́tọ̀ọ́ bí ò ṣe lẹ́tọ̀ọ́ pé kọ́mọ mùsùlùmí sọ pé music ló ń fẹ́ fi dolówó kò lẹ́tọ̀ọ́ kó fi content creation dolówó ṣóyé so haram ni but uh, kò sí àtọ́ ẹni tó jẹ́ pé ìkọ̀kan nínú àwọn àmì ẹ̀sìn lòun fẹ́ fi pawó tó bá jẹ́ fáàmì rẹ̀ ni pé ó fẹ́ tan ìmọ̀ ẹ̀sìn ká ó yàtọ̀ ọ̀tí tó ń pọ̀ ń ṣe ni pé ó fẹ́ fi bóyá báwọn èèyàn bọ́n ṣe mọ kùránì ké tó àti ohun wọn Eh, ó fẹ́ fi generate wọ́n pè traffic láti fi pawó rárá ni ó ń ṣe dáadáa eh, kìí ṣe dáadáa bọ̀ tó bá láníyàn pé a èèyàn ó mọ ẹ̀sìn a wá ń ṣe àwọn bóyá lectures eh, lórí pé kíní báyìí ọlọ́run ṣe léèwọ̀ ẹ jẹ́ ká tiẹ̀ ṣèwádìí lọ́dọ̀ àwọn aráàlú wa ẹni mélòó ló mọ àwọn kan tó dé wọ nínú nìka ẹ́ àwa ń ṣe lectures yìí àwọn èèyàn wá ń láìkí ẹ. tírù yẹn bá bí owó àníyàn fi ṣe kì í ṣàníyàn pa fẹ́ pawó ìyẹn káàkiri láti máa ṣe àwọn ìwádìí tó máa generate traffic just for the purpose of making money ìyẹn ò alaikum salam wa rahmatullahi kẹ́ẹ̀lé mọ̀ kí là ń ṣe lọ́wọ́ sí yìí wá sí àbí kí n bá ń ṣe wá sí yìí torí kí n lè fi pawó kò ní sí ládá díẹ̀ haram ni ìyẹn lẹ́yìn tí máa mọ̀ pé èyí tó ń káàkiri pẹ̀lú mike pé òun fẹ́ mọ ohun kùránì tó dùn yẹn náà kò ṣọ̀tọ̀tọ̀ àwa rí inú ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa ah ok àfà tí sẹ́bí ìyẹn ń ṣe haram bọ̀ tó bá jẹ́ pé àníyàn mi mo ṣe jókòó yìí ni pé ah mọ́ṣáláṣí máa tó kún sí i ẹ́ wọ́n máa mú à ń ta ẹ̀sìn jẹun nìyẹn haram nìyẹn. Hmm. ó fẹ́ fún àbí àṣèdí sàrà ṣé wọ́n ní ká máa rìkọ́ọ̀dù sàrà á lè fi hàn àwọn èèyàn ni. ó mì pé òun náà ń ṣe láti fi generate traffic ni content content creation ni àwọn èèyàn kan wà tán bá ti jí láàárọ̀ báwa ṣe múra ọ́fíìsì táà múra ibi iṣẹ́ ìdí laptop làwọn ń lọ content creation nìyẹn arábìnrin kan eh, ó ní ìgbà tó ń ṣiṣẹ́ lójú méjèèjì òun ò kí ń rówó ilé òun san pẹ̀lú sálárì òun níṣe tó ń bẹ̀rẹ̀ content creation yìí òun ní excess tó ń fáwọn èèyàn mo fi tí mi gbọ́ báyìí they make a lot of money tó ti yé bọ́ṣẹ́ rí kinní yẹn wọ́n fẹ́ bà ìgbésí ayé generations jẹ́ ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ò ní nǹkan méjì tí wọ́n rò mọ́ báwọn ṣe máa create content ni content yóò rẹ̀ ṣàǹfààní entertainment lásán ni entertainment kọ́ ni China ti débi tó dé tí wọ́n export ọjà sí Nàìjíríà wọ́n ń ronú nǹkan táwọn lè ṣe tí a pawọ́ wọlé yàtọ̀ sí entertainment ni àwọn ọmọ tí wá entertainment ló gba gbogbo táìmù wọn wàláhì ó wá dọjọ́ alẹ́ ká tó mọ̀ pé ah, a lo ìgbésí ayé wa bí ìgbà tí èèyàn ṣáná sí sìgá ni so àwọn ọmọ wa tọ́lọ́run bá ní kún nílà ká ìbáṣe ń sọ yìí tí wọ́n tètè dé mọ́lẹ̀ ẹ lọ wáṣẹ́ gidi kọ́ yes ẹ̀kọ́ṣẹ́ gidi content creation lè pawó for some time kì í ṣe ṣẹ́ta fẹ́ kọ́mọ mùsùlùmí jókòó sí díẹ̀ a nílé gba question mi mọ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Okay. Amin. Okay.